أصدق الحديث كتاب الله تعالى وخير العدي هدى النبي صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني أشهر رمضان ìnulùmẹ́ wà ọ̀rọ̀ ká àkótù yóò dọ̀ ẹ̀kẹ́ wọn ká ìọ̀dọ́ 1436 ẹ̀kì ṣe déédé pàí gregorian calendar ìmínìṣẹ́ 27 june 2015 di karatwa dua wi fi suratun nur surah al baraka sayyiduna umar kya kan do maji ko ko kelim me jenga mame mbogole amoto akbakwane ama dai amoya me ama me bogole kuma ko che en de suratun nur gidemma pe je ti mame mdu tetto yik ma ko cha moda ki wa suratun nur gidai amma onen yokatu mamu makidehu ndu ngamame idukwe kene dugi noye yehowa migide kanya sikaratu sura kidei koye kidemi agbonin kidi ine larura ipaka kimoda iya ne larura e letra ke rekod ke daungo egba mao malo bik mamu jamu kujane mao chikwi magalasi mamu jamu ajame mbite anagbẹ̀hùn kìdé sóra kìdé ìnájọ́ máa ọ̀ sí papọ̀ kọ̀nọ̀bìlẹ̀nú yẹn ààyè òun pé fóònù yálẹ̀ iná gbọ́ ìyẹ̀gbà máa jẹun ìnájọ́ iná gbọ́ àmì òkọ́sẹ̀ kìdé sóra ṣẹ̀nù páhìyànyàn ọjọ́ kìdó atọ́wọ̀n ọjọ́ kí mẹ́yàn wọn ọjọ́ yẹ káàfà ni wọ́n yẹ. ma iya nyoko na kiyo ko katogo ki aho muna la gwa bajien muna la gu ku kama gu kuli mi abene akobu ko ka hapo mo wo nyola gu abene ki acho gani munia ndi pe dogalen mu yi gu mi qur'ani e biya aya gu ngade gu ka chane ide aya ima jama ko jinga lo de gu makakadire ma ya chana aje mi ma chane yi di qur'ani e take do wono aya ịkọ e atịta ligwojiwu dị aya lema anya kojiwu ama ka eme ike wee ṅụọ gụọ m dị maala m oyi ọlịa eme ọ na-ekọ katụ ya wụ n'ọla gwu ụmụ kwuugwu tena gị adụbi ya mọ tena gị adụjinụ enega ya ụkọ katụ idabe na ma kpọkwa oko ma gwuo ori otugbolo aba ina wa tena mgbo ka makụlụ ndị aka na-eke sɔgɛlɛ ma wo wo kɔ ka taa diini mɛtɛ smart mɛtɛ alert tɔ inshàlá aya kàdéhùn ti ayẹ kónú rẹ aya twenty aya twenty five yóò ma Eh? ok inda ya 24 nga de ele tu doji yo karato na le do mo to doji yo karato yo na le le mo ja kini allah yani ان الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والاخره ولهم عذاب عظيم aya le do ko bo bo le do amojoju abekedu ko amojoju un bayani kwami hadisi gilubi ya yi doka ce mi yan kuna kubobula ma moni dai yan ko ya ko kama da ci biyo ya da ci yunyi jo makodo ko kafe mi dai ta eh, luyinu ko la eh, wala mu adabun azim ojo adabun azim le ọjọ́ òun na mọ̀ ọjọ́ láyá tẹ́júgédé pàṣẹ balẹ́ta wọn sí yóò ma tẹ̀ṣàdù aléyìn alìsìnàtóhùn wa àìdíyìn wa àrùjọ́lùhùn bèmẹ̀kánu yàksibón yàmàlón ọjọ́ kọwọ́ ma pẹ̀rẹ̀ ma yá gbò máa ṣẹ́ra allahu akbar track voice unit ìní ma track images one ine mane track movement one ngini ngbo manuma am machine leko qurani lutelge de ngwai mane track ye e wa kologoi nugbo madoma record yane we amani ere ole lale ugbo ka dama gbakasi karatu lẹ́la lè gbọdọ̀ yẹlẹ̀ ana minihu ngbòkìsàmí ngbògbò gágá environment gbòkìsẹ̀ nùpáyọ́bá ó nà mẹ́ ó nà dèlì dóògì lálẹ́ pàkó sákádó machine ṣe rẹ́kọ̀dù ma ẹ̀ń àbòyí dúùtì ọmọba ma ya track ma review madi di dago dágò gbòkì lálẹ́ lẹ́pàkó sákádó ma dàbí sí nílùú ma. ẹ̀hún kì á hapù ní ṣe bọ́m̀bù ta kẹ̀kẹ́ ẹ̀hún ló ṣe ẹ̀nẹ̀ ẹ̀hún ẹ̀hún lẹ́lọ́ láwọn dùn. mádàbí rìvíù mádẹ́nà lẹ́dọ̀ ẹ̀gbà nwere ṣẹ́hún lẹ́dọ̀ màmá ojì na nàmí ni wọ́n gẹ́lẹ́yìn dẹ̀. ńgbò mànù màlẹ́kọ̀ ayàlẹ́ ere Eh? imana wo e dugi la lugun machine ni de do do to e do ka ko e la le min onu be e dago kereki ma we track o a chere ko joy o ma mi review in machine do ma gene review mbugi la le mi e keta Enketa ke on ya hapu ni de o enketa ma ayo ye mi de o do nale onu ge wa tumoto ngara do makɔdi akɛkɛ la tɔ lokodza kɛmɛ dààmú odo nà timoto ŋa aŋa mɛ aya dɔ ká mɛ yɔ ŋma tɛdzi pɔpɔsi kudu nu mɛ abɔdzo anya do bene tsata mɛ ra yɔ yi dabi wòle mi <laughs> ma machine da da ko bi se ne review mɛ o yi dzi mu dabi ti lokodza mu dabi ti makɔdi mɛmɛ machine ma mu da ka de gaa yi ti se ne review amɛ ki wa happen. àti ìgbèlẹ̀ ẹgọ́lẹ̀ ẹgà ìhun ẹgbàkẹ̀dága dẹ̀hun ọ̀tún yóò jí ẹgbàkẹ̀dága dejúró mẹ́gbọ́kọ́rìyànjú kẹtí ní ilé àmọ́ denomination 1000 kẹdá kótó yànjú kagbojí máa pátọ́ pìà máyà dámọ̀ kọ́lọ̀ mọ̀rin ànájá àjò yìí ọkọ́lọ̀ ẹ̀dá nẹ̀wọ́ dága àjò yìí dúkà ọlọ́dún ẹ̀pà sí ìdága rìbí ohun gbà ẹ̀rọ olẹ́ ẹ̀pẹ́ ń kọ́ ọ̀rẹ́ ti pàpọ̀ màṣínà dága rìbí wì ẹni wà káàbùrà bí mọ́ píópíélé òṣèyàn bẹ̀lẹ̀ntì allah ẹ̀lì rẹ̀ kwanu ọjọ́ ọ̀nà ọ̀nùgbọ̀ àwọn ọwọ́ ẹ̀mọ́jọ́ jẹ́ ńlá kọlá ọwọ́ ẹ̀ná kọlá wọ̀tẹ́ṣáàdù àrùjúlùwò bí máa kánú yẹ̀tìbó ẹ̀rẹ̀ wọn náà gbèsè dẹ̀ǹkọ́ wọn náà kalẹ̀ òye nǹkan mú náà ṣe ọjọ́ àtọ́jọ́lẹ̀ يوفيهم الله دينهم الحق ويعلمون ويعلمون أن الله هو الحق المبين الله أكبر بارك الله فيك أوليك وزاي àwọn dókùnmẹ̀ tí papọ̀ jákàdókùnmẹ̀ lè mẹ́ra ẹ̀rẹ́un kọjọ jẹ́ ń àmọ́ la mẹ́ tíráàkì ìṣẹ́dàgbà yóò mẹ́pa pó ọyẹ́ lẹ́bà yóò mà yí dì mí kó ọyẹ́ lẹ́ yóò wà fí ọ̀húnmù lọ ọjọ́ ayé àwòrán mẹ́ kọ́lọ́ ẹ̀ náà nà pẹ̀kọ́n òwúrọ̀ mẹ́sọ̀ mi yí ká dọ́ ẹ̀ bá wọ́n ká yẹ kúránì ká sí yóò wà fí ọ̀húnmù lọ́hù dínà aljaza bí ma na ọjọ́ ilẹ̀ wọn yá wọ̀rọ̀ mẹ́ kọ́lọ́ ẹni nẹ̀nẹ̀ pọ̀ yí wọ̀rọ̀ mẹ́ yí gaskiya díìnì ẹ́ díìnì humul haqqo wọ̀rọ̀ mẹ́ ma yí gaskiya wọ́n mẹ́ wọ́jẹ́ da khairan falyahmadullah ẹni kì mọ́ yóò dúdú rọ̀ mẹ́ yẹ́ yọ̀nyọ̀ ìkídùgbẹ̀dẹ̀ wọn yọ wọ́n mẹ́ wọ́jẹ́ da ghaira zalika fala yalumanna iji benu ki blemu na don illa nafsahu kiri ọlọ́run ya blemu yìí nàgánà ọ̀làyẹ́kú ọ̀yẹ́ lẹ́mọ̀jọ́ rọ̀rọ̀ mẹ́wọ́má ń bí kìí mú mi ní ọjọ́ àrùmọ́ mẹ́ ọjọ́ àmọ́kà ọmá má méjìdó gòó Yang rọmi wa dẹ àgbà yẹn àyè ní mi kàní kí sukọ lè kuma do rọmi lélẹ kí dẹ yọ wa yé yẹlẹ tó bẹ́ẹ̀ ọmọ mẹlẹ dẹ an jẹsẹ àmì rọbíkà àtọ àǹsísàbà jẹsẹ àmì rọbíkà ẹwé mẹdẹjú dókítà rọmi ní sẹkú gbòó dó àpọ́ rọmẹ̀lẹ́ ìwọ̀n ń dò rọmẹ̀ yìí kí wọ́n ti lè tí wọ́n yọ wọ́n ti wọ́n mẹ́ ṣe sáábà mẹ́gbà wọ́n rò mọ̀mẹ̀lẹ́ ìwọ̀n tẹ̀ bú mẹ́jọ kú mẹ́bọ̀ rọmẹ̀ ìgbọ̀ ẹ̀kọ́lẹ̀ ìwọ̀n dẹ̀ ìyá ń dòbò bírèkì ti rọmẹ̀ dẹ́nà màrá ọmọ àmẹ́gbà kọjá kìí mà jẹ̀zẹ́ àwọn ìfà pọ̀ rọmẹ̀ ìkì ìfẹ́ dé in concord with your what you earn ọ̀rọ̀ méjì sọ déédé pẹ̀lú kò wọ́n fi tí ṣe lọ́mọ̀ ìyàmọ́ ọ̀la méjì gbé kan lọ́dún fúnra ń tún lẹ́lẹ́ mẹ́lòlò mẹ́dùn èmi pápá jẹ́zẹ́ ẹ̀mí rọ̀bíkà àtọ́ àjíṣàbá gbogbo ìkọjọ́dọ̀ rọ̀mẹ́kọ́lẹ̀ èèyàn máa ẹ̀kọ́jọ́ àti conclude ìkọlàkọjú àkàtọ́gì ọmọ ẹ̀dẹ̀ mbégi àti rọmọ ẹ̀yẹ́ bí ẹni ẹ́ yẹ̀dá àwọn ìfàkọ́ gbẹ́kọjọ́ dùpùlà kóhùn ìyàmọ́là méjì rẹ̀ tọ́ mẹ́njá àbí hasanẹ̀tí fọ́lẹ́hù bí ashirin amfàlẹ́hà wọ́n mẹ́njá àbí sẹ́yì àti fọ́lẹ́hù yóò mitla ana ki ko le yo kiti ne obo yo uro me o se gwa ma ma multiply by 10 ta ma ro me ana ki ko le bi ne kiti ne ma do ro me do en ti da le ye je ni ele a ke bi ne ele de ma o e o le ma do ele kari mi ko jo serious ko to le de Allahu akbar wa kafiri wa wallahu kawai ọjọ́ ń yíò àbítibítì bá ẹgbẹ́ buhari ṣe kòdò sí ọjọ́ hì ẹniyìn innaláha katabara hasanati wa sayyati faman hamma bil hasanati eh wa lam ya'milha kataballahu indahu hasanatan kamilatan وإن فعلها كتب الله عنده بأشر أمثالها ما ولا ينو يبقى كله ينو دمو يبقى كله بينها فمن هم بسيئة فلم يعملها فعملها ẹnẹ́gì mú kì dútẹ́dọ̀ kí yá ti kọ́lọ́ bíbí fọ́ àmìlà ha fẹ̀lẹ́mì àmẹ́lì ha ìdútẹ́dọ̀ kí yá ti kọ́lọ́ bí ẹni táàkì kọ́ ti ẹ̀dọ̀ ń pa bí kú na kọ́lọ́ lẹ abójú anyá lè kó wọn kàtàbà aláhùlọ́hù ìndẹ̀wù hasanẹ́tàn kàmílẹ̀tàn wà ní àmìlà ha ìyà kọ́lọ́ sayyi'atan wahida indahu mamdu beje e kozo di indahu mayin pe ko di indahu mayin pe kojo kula ko ture de ogbe hasanatan gbe eyan iye ni ashara hasanatan kamilatan ogbe sayyi'atan ha idi kamila mayu idi indahu mayu idi mayu ozo ti nilu mepe di pẹ́mdà èèyàn tí bá káàì ọjọ́ wẹ́lkọ̀mù èèyàn mẹ́ta balẹ̀ ọgẹ́lẹ̀ ọjọ́ abọ́ tó rọmẹ ọkọ́lẹ̀ èèyàn yìí tó lẹ́yìn jẹ́ wọn aṣòkò kánáyìn bìbẹ̀ bí ẹni tẹ́ ọjọ́ adóyìn wọn àpò yìí yo ma pẹ̀kọ́ọ́má rọ̀mí gaskiya dini migida jẹun dẹ jẹza kọ́lọ̀hú abdullahi bunu abbas abdullahi bunu abbas yẹni kullu kullu dinun wajada fil qur'an yujadu fil qur'an fa huwa jaza ngodoke dinu li qur'ani yakuma mini chorome dawo àrọ̀yẹ́tẹ̀ lèdè òkèzíbò lè dín ẹlẹ́nẹ̀kìdò rọmẹ̀ ọjọ́ kí àyàrọ̀ ọjọ́ náà ìdè mí máa lè kí yọ̀ọ̀mì dín oúdókè nùgbó ọjọ́ rọmẹ̀ màgánìkó ọjọ́ rọmẹ̀ ọjọ́ kàdọ́mọ̀ ọjọ́ adọ́kọ́ yọ rọmẹ̀ ilẹ̀ nítọ́jọ́ ọlẹ́ ṣe rẹ̀ àmọ́nà ọjọ́ náà sọ yẹ̀wò ọjọ́ ìgbà rọmẹ̀ ọkọ́lọ́kọ́ lẹ́tí wájì àìdàkàyàn fẹ́rẹ́ ní ẹni wájì àìyí ọmọ gbọ́rọ̀ àpàkà àwọn òyìnbó náà yóò mú dí aláhùyẹ́ ní wọ́n máa àdàrọ́ ọkà máa yọ mú dí wọ́n máa àdàrọ́ ọkà ma yawmu je dama abdullahi ibn abbas boga turjumanul qur'an hebrul umma yani godoke wa ma adaraka leba en kinyaya lo bi ndo weba ili miangi lo jondo ngani bitane me tulo yanya kola ngani bi lo lengele wa ma adaraka ya yuzmani bi amma nimda mden kanibi manu maune ba oyo yuzu wa ma adaraka kideu wa ma yudurika maghanibu yawma din wama adaraka ma yawmu din ba wama adaraka ma yawmu din thumma thumma ma adaraka ma yawmu din ana hapuno ya yawma la tamliku li nafsin la umati يوم لا تملك لنفس يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر والأمر يومئذ لله بارك الله فيك èmi kìtẹ̀ ayakadójú yàkànwá yóò ma ìzì ìwọ́ fi ọ̀húnmọ̀ lọ́rọ̀ dínà fún ìhàpọ̀ ọjí kàkà ọjọ́ adùn rọ́mẹ̀ ọkọlọ́mà rọ́mẹ̀ gẹ̀ẹ́sì àwọ́má ọ̀ṣọ́jọ́ rọ́mẹ̀ ọjí ọgbọ̀jọ́ kì àtọ́jọ́ rọ́mẹ̀ ilẹ̀ ọjọ́ kàmá níbi ayẹ́ ni ẹ̀mọ́ ọjọ́ ìgbọ̀n tẹ́tẹ́ni mọ́ yóò ma ìzìn ìwọ́ fi ọ̀húnmọ́lá òdínà ọ̀húnmọ́lá akọ́ ọjọ́ lẹ́lẹ́bà òun dẹ̀ yóò ma lẹ́ẹ̀tẹ̀mìlẹ́kù náfún lè náfún ṣe à àmdúwẹ́wọ̀ máa àdàrọ́ kama yóò mú dé bẹ́ẹ̀ jẹ́ wà níbi mímà ọjọ́ ma mọ́ ìṣọ́jọ́ ọ̀rọ̀ mẹ́lẹ́ ọjọ́ lè ka kàrán níbi mọ́ wòyíwó yìí ó yé lẹ ńwọ̀jọ́ ajá níbi olú turkey dìbò tó bò wó yìí kọjá lẹ́nu ńdó dàbí tó ní ni àbí nini múndó tó ní ni ńwọ̀ pètè ńwọ̀ yìí nínú lẹ́kìtẹ́ kíkà ńwà ìjìmáìlán yóò mà dín yóò mà ń ẹ́ yóò ọmọ àdàrọ́ kàmá yóò mú dín súnmọ̀ má àdàrọ́ kàmá yóò mú dín toduwo yi ɔyɛlɛ boba ɛlɛ ɔyɛlɛ lɛba ɔyɔmɔ dabi mɔmu do tani bi nini fún mama adarɔ kama yɔmɔ ti ebi nɛbi ɛnɛdzi ɛmi ma ɔyɛ ma ya rɔmɛ kɔlɔ wala hawla wala quwwata illa billahi al-ali al-azim ɛmɔ yɛlɛ ɛmalikɔ yɛlɛ adɛ yi ɔyɛ lɛba yɔmɔ lɛ tɛmlɛko nafsu li nafsin shay'a ọjọ́ ilẹ̀ ìwìn ìkà bí ma na ó na ẹ̀wìnwìn àìlè kọjọ́ kọ máa kí ni yọ ma látẹ̀m lẹ́kọ̀ọ́ ṣàkùfìn lè ṣàkùfìn ẹnẹ̀dún ní kìtì fún ẹnẹ̀dún ọjọ́ ti láìfò na ọlọ́ni yúzọ̀ ọmọ yọ ma látẹ̀m lẹ́kọ̀ọ́ nafsùn lè nafsìn ìwìndún ní kìtì fún ìwìndún ìwìndún life the issue of life is transformation transfer from this world to another world. From alam the zarri into the womb. From womb to the world. From this world to what? To metaphysical world. That is Hayatul Barzakhi. Life on Ogele Taya Wali. Life on is automatic in Jihun mọ́mdà yóò olè òdòkòlò bá ọ̀rọ̀ ẹ̀lọ nẹ̀bá tó ó nékú tó dábálẹ̀ wọn láòyẹ́ ni yóò máa látàmlékò neptun ọyẹ́ lẹ́yìn ìdó látàmlékò inike ni control mímí múnẹ̀ dún wọ̀lẹ̀ amúrò yóò máa ìzìn alámẹ̀rẹ̀ kàákàí òṣèré ọjẹ́ kàákàí ìṣàlùkọ̀lọ̀ ọjẹ́ kàákàí eneke tohi ọla oye kaka yi edo na to egba ọrụ na oye kaka yi ena na ugbo ele kpakpo lela emamda yi ụkwa na ọjọọ na ale mamda watan kẹba hayato barzakiya ma watan ka yi ilemi mẹni ọlalẹ mbo ikowa amẹya amẹmọlalẹ gbanụ yi ugbo ikowa amẹmọlalẹ gbanụ yi abójì sẹ́bùn na mẹ́mọ́lá lẹ́gbà lójí àmì ìsìnfàfà wà bó mẹ́lú ẹ̀ mẹ́mọ́lá lẹ́gbà lójí torí ọgẹ́lẹ̀ ẹnẹlẹ́yẹ ẹlẹ́ town abó african union amẹ́mọ́lá lẹ́gbà lójí òjì eu or au ọ̀jàmí african organ, eh, eh, european union ọ̀jì eu amẹ́mọ́lá lẹ́gbà lójí Igbelan Organization of African Unit kó ayọ e e di AU. Mẹ́jọ gẹ́lẹ́ amẹ́mọ̀lélẹ́gbà ló yí papọ̀ ayọ ìgbọ́ tó kwánà ojú ọ̀nà bá ati AU ati EU OAU ìgbélé ti ECOMOC tàbó IMF tàbó G7 ọ G8 èdè ògbẹ̀nígédọ́dé abo super arrogant kuma arọ ọkẹdọ adọlama kama ti super power ọdún ọjọ́ kaka they are all silence ọjọ́ kaka ẹ màṣẹ gbẹ̀yìn ọlẹ́ mọ̀ nígbònúgbò mọ́lẹ̀ mẹ́rin màdédé òun yóò màlẹ́ àtẹ̀mìlẹ́ connection lè náà sí láìpù dú inìkẹ́ ni control life do indike nugbo life do indike ni power ki adu to so la ni mi eke yun do mam da ka ngola do no kwa ki agbo nga ngola eke yun to ngola ngola iso batala ngola te gbogbo ileku to life ha life on automatic in a pool yóò bàtà ṣe mọ́jọ́ pé ilẹ̀ ní ìdọ́mà nìyẹn náà gbégbélẹ̀ yíya ìdọ́mà náà gbégbélẹ̀ gbòdúkì dẹ́lọ gbégbélẹ̀ wọn lẹ́wù yá sí torí lè wọn ló yìí zùbàlágà yìí zùwẹ́dì yìí láìpẹ́ yìí ǹbó wọn yóò akókò látàkìdùkọlẹ̀ wó jìgídẹ́ wa àmà ṣàwóyìn ògbókì àkùlà pàdé ní ọjọ́ kó máa dodo ẹ̀bí ẹni wọn má máa bọ́bọ̀lẹ̀ lukman ní ìhìjáàbọ̀ ẹ̀dọ̀ máa pa bíẹ́ mira mayoko ede iyo machika meja ngunu ngunu ngunu ngunu ngunu ibia buta boya dedo amelenga menya jomo ama dojo google ma wako se karatu edo devye na uma mbule mwajua kukola serious kideta bali ujimare ulululululu mbuki chagunyi saide tina aisha magani ku iyo uwedo yogi dunga mola kidi ko ya megwa mizika yigi dai haya yake launde magani ko ah. aha yoma izin yuwaffiyahumullahu dinahumul haqqi ko sayme ويعلم oye kaka ma anwanya ma a ya'lamuna anna allaha huwa al mubin oye le abu bibi ma yamma kakina allahu seddo mo gaskiya al-mubin ojo se tejuge de ka kun shundu ki dupe kuna agbola nu ale boda eh asoko الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون يتقون لهم لهم مغفرة ورزق كريم الله أكبر آية كده إذا نفكر understanding كتاب لو بايا كده تنابلا ما دوجو متيتاني ọjọ́ kí a mẹ́ fọ́síkọ́rẹ̀ ló bá lé láti tọ́ ẹ̀rẹ́ sáàmù gani a yẹ gidẹ́ والطيبون للطيبات والطيبات للطيبين والطيبين للطيبات أولئك مبرعون مما قالوا له مغفرة وأجر كريم ورزق كريم نعم طيب بارك الله فيكم وجزاكم الله خيرا أنا يتلي تكاني كسي يوكسي سبوجينيكا الطيب باي الخبيث original mi wedi ledomo todi wedi lekete ma yuzu ya yale ma dole masculine gender feminine gender eh use uh, our passive now active now òun kété màtẹ́ dọ́là lẹ̀ On ti wet khabir by atoyir originally ẹlẹ́tẹ́ al-Qur'an al-khabir yàdó gbogbo ìṣẹ́ ọkọ̀ alkhabis yàdò ogbó ẹ̀wọ̀n haram alkhabis yàlò lẹ́gbà mú yẹun èkì e mú pàdé alkhabis yàlò lẹ́lúgbà ní èkì e máa yàn kí a produce yẹun kúzmínà èkì mú pàdé dẹ̀ alkhabis والبلد الطيب يخرج نباته والذي خبث la yakhruju nabatuhu illa nakira ko ba haka ba khabir at-tayyib ya walugo ujeun idari kulu min tayyibati ma razaqnakum hmm at-tayyib at-tayyib ya wagbani idadi enwe fe bọ̀tẹ́gì wáyé hayagilẹ́yìn pásárì english ìjọ dúpẹ́ màmá tó dọ̀gbẹ́ yóò zò ń àmà kọ́ṣẹ́ kàràtú yìí ìtìlẹ̀ wọn yìí lè wákàtí àti kàràtú sá yóò zò ń àmà nìyí méjì dúpẹ́ màá yóò zò yìí dẹ̀ jẹ́ àtọ́yìí bá tó الخبيثات للخبيثين يعني الخبيثات من القول أمو قلت شمو قلوتوتم lil khabithina haka ku ila ishedomo nga biki chamene ututu magani ku ukole ututu magbo kwa lo abe oleyata lil khabithina magbo kwa lo biki chami amene ututu ọ̀wẹ́rọm dẹ̀bi tóbi alàkàbí sáàtú àbẹ́ àmú òṣè abútabú kìmá jẹ́ gbọ́ ìtín lílàkàbíìsú lílàkàbíìsú lílàkàbíìsáàtù malàkàbíìsáàtù àmú òṣè òṣè kìmúlù ṣe yá abútabú lílàkàbíìsínà ìdọ́mọ́ àmẹ́nẹ́ ìkìtàmẹ́nà abútabú ka gane ko wala khabithuna abegi achamene ya butabu mace yongu ce yauta lil khabithatu mace yongu ce kice ya butabu al wal khabithatu ba abegi achamene ututun mace yongu lil khabithatu alila khabithina machejonga uh-uh. wala na amukolo abwe kichamene abutabu lil khabithatu machejo ngo ngo amuje ya abutabu ukola tutu ìṣẹ̀dọ́mọ́ kùmà gbọ́kọ́ lọ àmẹ́ni ọ̀tútù àmẹ́ni ọ̀tútù àmá ìṣẹ̀dọ́mọ́ kùmà náà dẹ̀ ọ̀tútù lóòrùn الخبيثات للخبيثين أما لدى والطيبات أبيك تمني فهمني ومملك يوم أقوى فيولو أه والطيبات amu seki tushe ya fe ushe idadi ushe omu na ushe na kini imani ichedomo kumali ngabunyata le toyi bi na nga be bokelo be mene ọ̀mẹ̀mẹ̀rẹ̀ kọjọ́ àlámẹ̀rẹ̀ ma wọ́n ti yìí mẹ́dọ̀ wọ́n ti yàrí ma wọ́n ti wọ́pọ̀ yìí a máa dọ́ yóò bí kìsù bí kọjọ́ alẹ́ ma wọ́n ti kí ma wọ́n ti kí àdínì ma wọ́n ti lè tọ̀ yìí bá tó a máa amukɔlɔ mɛmɛlɛ ama adini mɛmɛlɛ adini sunna adini yɛ fɛki mani wan nbɛ kama yɔ kumasukɔlɔ ŋu wòlɛ ika ama tɔyi baatu kpama tɔyi buuna kidɛyi mubɔrɔruna mima yɛ kooluu ɔwɛ yɔ hɛgɛ hɛgɛ. bẹ̀rẹ̀ kàmàlàkàbí súnà pàmàlàkàbí ẹ́ ẹ̀rẹ́ kàmàlàkàbí súnà pàmàlàkàbí sàtọ̀ àdúkọ́ alódówè ẹ́bà ẹ́ kàmẹ́nà òtútù àmẹ́nà bótabọ́ àdúdó arọ́yúnmá ẹ̀bà ọwọ́ àmàtọ́yìnbó na pẹ̀yìnbá tọwọ́ màtẹ̀ yọ́yọ́ lọ bàmí accusation ní kìí ọmọ tẹ̀fẹ́ lọ́wọ́n mọ́fẹ́rọ̀tún wọ́rísùkùn kẹrẹ àmà ìmàṣẹ ní ọgbọ́lọ́ gáfàrà ẹkẹ àkógbò ọjọ́ akẹrẹ bọ́má wọ́rísùkùn púpà rísìkì yẹ nana ma kọjọ́ adùnmọ́má ẹ̀wọ̀n bute bibi usha buta weka mena buta baro yumai ayala da binoge to al khabisatu lil khabisina khabisatu amuna usheututu al khabisatu amu qalaututu lil khabisina shedomo magbo eh ọ ìṣẹ̀dọ́mọ́ náà bí i ṣe amẹ́nẹ́ amẹ́nẹ́ ọ̀tọ́ọ̀tọ́ bí i bókẹ̀lẹ̀ mẹ́gáníkó kàbíyèsí àti bí i bókẹ̀lẹ̀ rẹ̀ dáti sẹ̀ masculine gender òun ni yé yóò dòdó rẹ̀ òṣè ọ̀tọ́ọ̀tọ́ ṣẹ̀dọ́mọ́ kùmà gbọ́ kókó bókẹ̀lẹ̀ kì ṣe amẹ́nẹ́ ọ̀tọ́ọ̀tọ́ òṣè abótabó ṣẹ̀dọ́mọ́ kùmà lílọ́lá bí i ṣe abókẹ̀lẹ̀ amẹ́nẹ́ abótabó wọ́lá kàbíyèsí amúnṣe abútabú wọlọ́gbàbíṣúnà amúnṣe òtútùn ìṣẹ̀dọ́mọ́ lílẹ̀gbàbíṣàtò ní àbúgbòlò bẹ́ẹ̀kì sàmẹ́nà òtútùn ọkọ̀lá òtútùn ìṣẹ̀dọ́mọ́ ma gbọ́kọ́ alọ àbúgbòlò olèyàntá bẹ́ẹ̀kì sàmọ́lẹ̀mù àmẹ́nà òtútùn wọ́tọ̀ yìí bá rọ̀tù àtẹ́yìyàtò lè láàzákìyàtò lè láà àtọ́yì bá tù amúkọ̀lẹ̀ yìí dáadí dáadí amúkọ̀lá yóò mẹ́mẹ́lẹ̀ àdí ni yóò mẹ́mẹ́lẹ̀ ìṣẹ̀dọ́mọ́ àbókẹ̀lẹ̀ ọlẹ́yàtà lè tọ́yì bí na àbókẹ̀lẹ̀ òbégìtà mẹ́nà mẹ́mẹ́lẹ̀ kọjọ́ ọ̀nà má ṣe kàkíní ẹni fẹ́ máa ṣe mọ̀mọ́ àná amúkọ̀lá yóò mẹ́mẹ́lẹ̀ ukọlọ yọ mẹmẹlẹ òṣè yọ mẹmẹlẹ alìyé ma ọ̀rẹ́ òmìsáṣe wọ́pọ̀ yìíbúnà àmúkọlọ ìgìtù kọlọ ìdáadì àmúkọlọ ìgìtù kọlọ yìí tòhídì àmúkọlọ ìgìtù kọlọ fe fẹ́ oye je mbubula mamda mene femana ya eh, kama mawa kwa mama he eh, femana ulaika abukele wabubule mbigi chibi yefe mubarrauna machayoyulu mimma yakuluna benduka bukele wabubule mbigi chamene ya ọ butabu macharoyumai o machagwe babote lahum mawfiratun abe gijibe yo memelelei ma chenu balutane gawara kubwa yo warizikun karim mahunu balutane riziki yo jimo gbogbo gbogbo kojo anya hora oma mọ̀ṣàlẹ̀ jẹ́nà ẹni tàbí yíò bógidé ìyàbóbulẹ̀lẹ́pàkó sẹ̀yìdẹ́tìna àìṣà ẹni tàbí yíò bí ìyàbókẹlẹ́lẹ́pàkó òtìsàfọ́án ẹni àjágbó yí ọmọdé òtútù kìsọ̀lá tútù màjágbó pálọ́mà abdullahi ibùnú bẹ́yì báàmì ìbéjì o àmàtẹ́ nabótabó màmá mayọ́ ni màmá yọ́ do ìyẹ́ kò pọ̀ yọ́ má dẹ́ pàmà ní kẹ́gẹ́ bí ẹni máa bà máa lò ṣe ní ọgọ́lẹ̀ mà ní kí rọ yẹn ní ojú máa máa lò kọ́ lórí ẹ̀ àmàkìsẹ́ ni tútù lẹ́wọ̀n là ní ó yí màlẹ́ ìgbọ́ àbáyé òbẹ́ kùmà rọ yí ọjọ́ ń gbé lẹ́tẹ̀ ló gba ló tánì gábára parísì amakịsị gbẹ́kọ̀gbẹ́kọ̀. àti ní kéèkéé yá kó máa ga wa kó máa ga wa yá kó máa ga mẹ́ṣẹ́ kìá ọwọ́ kì wúra ń yóò ma jí e kolokolokolo ma dáná e ma dọ́ yọ ẹ̀fún àmọ́ ọdún parí ẹ̀ ma wọ́n e ma wọ́n ní manikidi òye àmì sọ̀sáìtì gẹ̀ẹ́nu kódù ma kí jẹ parí ẹ̀ òtítàlá ẹnẹ̀ náà dòlá abájọ yìí ọmọ náà ọmọ yìí ọ́gì wúra ní jùlọ abájọ yìí wọ́n láyà sí kò mẹ́kẹ́rù sẹ̀yí rí ìlàbí ahàlì yìí ولا يحيك مكر السيء إلا بأهله أبو ما بلان يبيا بيني oye male pitini plan mebiene madabi wangu abayo odo biene madadu mbe oyo mudo paelo mudo biene hedu dabi ma announce ngile instead kiacho de biene ubeka instead of the vice versa engo yo instead of what instead of the vice versa. Tọ́lá balẹ̀, onúbùlẹ̀ yọnyọ, ọ̀nẹ̀kẹ̀lọ́ mẹ́mẹ́lẹ̀, kì wọ́nyọ́ láhùn, kì adé yúta dínì ọláhùn, ó nẹ̀yìn lẹ́ni kì pọ̀ odó jẹ́ kodó ẹ̀rọ àmà àpàbẹ̀ gbégbé lẹ̀ ìjẹ̀ tí ń. Òbílẹ̀ gẹ̀ẹ́ ẹta tó pọ̀ ọjọ́ bá ọ̀lẹ́wẹ̀ adàmì ọjọ́ yọ̀nyọ̀ ọjọ́ wọn rata ní ìwọ̀n yọ̀nyọ̀ fẹ̀yìdì na mẹ́rìàm fẹ̀yìdẹ̀tù na mẹ́rìàm iye kì bí a níbi ìyíta wọn ti mẹ́rì ẹgbàkùnmá wà rọyún kẹ́ ọkọ̀ yẹ òwò nà ẹnu ọkọ̀ nígbẹ̀rẹ̀ anọ́mà àmì àti málẹ̀mà málẹ̀mà mẹ́jọ ònà mí kó pọ̀ ẹgbó yí mọ́n àgbẹ̀ mẹ́lú òtó mẹ́rì màmá mẹ́lú táwọn ọ̀hẹ́ mẹ́lú yóò ọ̀hẹ́ mẹ́lú lójú ọ̀hẹ́ mẹ́lẹ́ gbàgbàdà òbí wọ́n rẹ̀ mẹ́lẹ́ ẹ̀dọ̀ wọ́n rẹ̀ kúnnùbìlẹ̀ ọjọ́ àkìdígbà kúnnùbìlẹ̀ ọjọ́ dúkì dẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ màtábàdù tó ń àgbò kíkọ́ yàtẹ̀ dága tìdó dága tìdó ŋa mo kala yaago mɛ lima ma mɛ mɛri iye iye jitɔ tɔw bi o mɛmɛ lɛ kaya kura na akɔla yi bengi ti agbo yi ma ka yɛrɛ nàgánà la yíyan

iwọ udivendị gị ji aka iwe ojimane ma gị bikom histri eke ya imotaliz ọla ka kodo gị bụ ọlụgbegbele saratu onsi sara ọya nebi ibrahim ɛgbako nu ka ka mɔ ebedzi onu ka nya do di nya ha ma daa ŋo nu ha daa oyi dudududu odu akabiri kiwa kiwa dosoa gija koso ki dependo no bele yine do gonyo la onkine do no koyo eba labule do en eh, do ke ti demarcation of barrier ki tagba da ni ibrahim ko ya wi ba oyo mu kako ugbo ka ni ibrahim de men oyo yo mu da le kí wé tí ó nùbìlẹ̀ àwá kàlùngá níbi ibrahima wẹ́gbọ́gbọ́kọ̀ yọ wẹ̀lẹ́yìn bí lẹ́yìn lè jí láìláìláwà àbíṣòkù màdùmíà lọ yónú tí àkídọ̀ ọjẹ́ mi nílẹ̀ kídọ̀ ọjẹ́ mi èkó ọjọ́ jẹun ní kídọ̀ ọjẹ́ mi abúnùbìlẹ̀ àlẹ̀ ogbó ká e nẹ́kẹ̀lẹ́ sákíwádà ká bọ̀rọ̀ ìsìgálà yá ìrè èkì máa nà dí ni ní ẹ̀dá ẹgbẹ́gbẹ́ wẹ́dẹ́gbẹ́ ọ̀họ́ mẹ́dọ̀ ẹ̀nẹ́dẹ́ wẹ́dẹ́gbẹ́ ọ̀họ́ wọ́yálò ẹ̀ẹ́dẹ́ tọ́dẹ́bẹ̀ wú òmí adé yíyí kí o jọ̀nà lẹ́gbẹ́ wá kí ètè rẹ̀ kókò lóhùn ètè rẹ̀ jà kókò lábóhùn yẹ́ ẹ̀gbẹ́ o tọ́lẹ́ pàtàkì wà mú Thank you so ọyọ́ tọ́nà kí sọ ìyàwọn àwọn akalóhun màdùmí dé yìí wọn nìkẹ̀lẹ̀ wádọ́ kí ṣe kí dọ́ ṣe mi ayé máa yẹ ṣe ní omi kí gíf tún mi dẹ́ ọjọ́ yẹ abíyẹ nìkẹ́ mábọ̀ yẹ àwa convince ẹ̀ kí lọ́jọ́ nìkẹ̀lẹ̀ kí wá pa mi gíf tẹ lélẹ̀ iná ẹnìkẹ́ convince ẹnìkẹ́ gbà ẹ̀rọ mi lẹ́yà mú dàbà kọ bẹ̀mẹ̀lẹ́ ẹnìkẹ́ gbàpẹ́ kì gẹ́bọ̀ kọ ọjọ́ àmọ́ máa wọ ní òkú ẹ̀ ọ mẹ́ẹ̀dọ́ ẹ̀kẹ́ ẹ̀bọ̀ gọ́wọ́ yẹ ẹnìkẹ́ dọ̀ mẹ́ẹ̀dọ̀ gẹ́bọ̀ ń torí ìlọ yọ nẹ́kẹ́lẹ́ ìyàwó wọ́n pa ẹgbà kó náà bó yí dùdù lòdù gidẹ́ wá kí bẹ́ ó ọjọ́ jẹ́ mọ́ ọ̀hún gbẹ dùdù ni wọ́n ya kalu wọn nẹkẹlẹ ọ̀nà àkáàfin gidẹ́ yóò kọ́ wọn wá pé méjì ṣe mẹ́gbọ́ pọ́ ẹnkùrú bèbè lẹ́jú àkọ́tọ̀ èyí tẹ yọ gẹ̀lẹ̀ tá rèrè rèrè rèrè rèrè rán bó gẹ̀lẹ̀ yìí ó nùbùlẹ̀ ìkẹnẹ rèrè rèrè ọ̀gẹ́lẹ̀ nìkẹ́ ìyáma ni ó nùbùlẹ̀ dókì gbígbẹ̀lẹ̀ tó lè oyanẹ̀ni ẹyẹ ànẹ́nẹ́ kí àwọ́yán yọ́ kì dọ́yọ́ tẹ́gbà tó kọ yóò yánẹ̀ mú òun ọjọ́ àníyàn ibrahim àwọn yóò àbíṣọkọ wí ẹgbà ma mú ma dá imoji duran ngojo yen allahumma in kuntu amantu bika ituweke jojo udimani we una idogo no vile mi demu mama na kele du mama tani egia baraka imani kudue kumedo kunu weke jojo manya ko idola mi de kumat nyato e ya tengone kele du mama tani one kala kavirito tohen

òun lè dédé ọjọ́ ní òbílẹ̀ kọ́ ọ́n ẹ̀má mi mẹ́rẹ̀ lẹ́ni ọwọ́ òun kẹgbẹ́ yẹ́ ni ọkọ̀ ọ̀hún ẹ̀ṣẹ́ ààrẹ ní yọ ọjọ́ yẹn ti àmẹ́ ayọ̀ ọmọ àmà pòlókòló ọ̀gẹ́nà lẹ́nu mànà alùpùpù òbílẹ̀ yẹn gbígbẹ́ ọ̀pẹ́rẹ́ ìjọ la wọn ọ̀yẹ̀yẹ̀ yẹ́tọ̀ wọ́n bí ọjọ́ wọn òkè onóbìnrin iná kalu wọn ká máa ṣàbúrẹ́ ká máa gbọ́yàn dínà ọjọ́ àti àṣẹ̀nà abútabú ní mọ̀nà ẹ̀rú mi kò wéjú kọ́ ẹ̀rú mi kò di jàǹbá kí kúrú kó ẹ́ tó yọ̀nà lè takàbó ẹ̀mú mi ó ní ẹ̀tọ̀ bàkú ẹ̀bí ọjọ́ ìbí ọ̀lọ́nú ló dàbí ahùn onukɔ ni ke yɛ dɔ idabidaki rɔ lan tsono bɛlɛ eva complete aŋɔ lan kpa ko tsaka do ŋɔ do yɛ ko ta na do kpa onu yɛ nika ni ke de tsa viɛ no yɛ de tso na yi lɛ de yi tso na yi lɛ de yi ame ya mu da alo ɔma ɔma yɛ lɛ kɛ akɔ wɔ ɔma yɛ lɛ yi ha awo yɛ amɛ kɛŋɛ yi lɛ ŋɛ lɛ onu ma do pariziki lelele yóò tẹ̀lé yìí báwọn àti gift ẹmù idó yẹjẹ́ náà níbi ibrahim àdúgbò gìdẹ́ ayé ẹmù jẹ́ wọ́n lọ sí wọn obìnrin abáyì tó di imáni òkè nẹ́kọ̀ ọjọ́ kì í dọ́la òde tó di ọjọ́ ohun ọjọ́ yẹ wọn kàn kí dọ́ máa lè òbúyé kí àwọn pé ní alọ́ ẹ̀wọ̀n ọjọ́ wọn ti wọn ìwọ̀n pé ní pariziki màmá tábà nẹ́dẹ̀ yúdú màmá tá wọn ní ìwọ̀n gbáwọn ìwọ̀n nẹ́lò halali wọn yàtí wakati irrelevant kwa karatu kadoji wa mbeki relevant ni aisha oya oh ya nebi tumachawuye oyale mebie ngojo raya mewa ko wane one after the other aya kade aya keji de aya keta de aya kele de ke gwanwon lo adoji ure kojo adipede un إيشان بيجوا كيفهم ين الخبيثات للخبيثون والخبيثون للخبيثات والطيبون للخبيثات والطيبات للطيبين والطيبين للطيبات أولئك المبرعون مما يقولون لهم مغفرة ورزق أوين سيدتنا مريم بومن

wọn ló yẹ ń kọlà ìdú dìbẹ́ǹdì wọn anẹ́bì yóò sófò ìdí àmà tọ̀yìbú na lè tọ̀yìbá tó tọ̀yìbá tó lè tọ̀yìbí abúkọ nàbìlẹ̀ rọyú kàkínì húwà ráwẹ́dẹ̀ ní ànàfíì kí ẹnu anẹ́bì yóò sófò ẹ kiwa kogele ya anibi ki ayo kaya nibi yusufu fama jaza man arada bi ahlika sur illa a an yuzana aw yu'azibahu adhabun alim iyulu bumo ya mo seri ya mo ti almadu karba nibi kìdé yìí lẹ́kọ̀ọ́ ọmọ kì má ṣàkọ̀ọ́lá kí ilẹ̀ kí ma ní ọmọ rẹ̀lẹ̀ wọn tó yẹun sálómi kọ́lá orí ẹ̀wọ̀n ìkọ́lá ike kí dìfẹ́ǹdì àdó yóò ẹnu ojúmọ́ rẹ̀ ìnira kílọ̀ tó e ìmú dìfẹ́ǹdì àbájú mú dìfẹ́ǹdì ìnira tó e kí bólú dá òpó tí kì ojodo leti akin iye de todo dana mune kuma chope cha kedo maban ojo te ready ki atu bi ewo nugo nugo ki ana butuwe ki ana defend ye bi plan bi bi do kabo bi bi ma plan ye jure Allah Akbar so sayyidatuna aisha sẹwùmẹ̀rẹ́ olùkádọ́yọ́ ẹnẹ́ka ẹnẹ kírísítẹ̀nìkà kì á kàmí sàhábí àníbì èkì kọ́ṣẹ́ karatuma ọmọmẹ̀lẹ́ka kuma kọla dodo aisha yẹ wọ́ta aisha mẹ́lẹ́ wọ́ta <laughs> àfẹ́rọ yẹ lẹ́kẹ́ ẹ̀yọ́ kọ̀rílẹ̀ mànú ọbọ̀lọ́kọ́ lẹ́kẹ́ ẹjẹ́jẹ́ kàmí àkàbẹ́ẹ̀rẹ́ yóò kún ẹ̀dọ̀ yìí wọ̀ fi òrítà ní pàǹkìrì àbẹ̀kàǹkìrì ìwọ̀n anẹ́dọ̀dọ̀ ìwọ̀n ẹ̀ yóò wọ́ dọ̀ ìwọ̀n fi òrítà ní ọjọ́ ọwọ́ kó àdọ̀ ìwọ̀n pàǹkìrì yóò tọ̀ àìṣà mọ́mọ́ ọ̀pọ̀ nẹ́tẹ̀lẹ́ ní òun yàdọ̀ mọ́mẹ́ẹ̀dọ̀ wá pààrọ̀ yókè ẹ̀yọkọ̀ iye yídọ̀ dé mẹ́ òun yà mọ́mẹ́ẹ̀dọ̀ wá ẹ́ máa rọyún kẹ́ ẹ̀yọkọ̀ ǹgbó méjì máa rọyún fún méjì ká mẹ́yọkọ̀ ẹ̀rọyún má máa rọyún mẹ́yìn jẹ́ kí àwọn ẹ̀jẹ̀ amẹ́rọyún yóò yí sọ́sọ́ yà mẹ́yìn ẹ̀yẹ̀ òun múdà náà máa ẹnẹ́gì náà máa pẹ́ ẹnẹ́gì má náà máa nígbà ẹnẹ́gì sẹ́dáhùn dẹ́dẹ́ Roto, irrationality and scripturally. Olítàbí ọjọ́ ṣe gbòmá àti ẹ̀dà kúbọ́ méjì lẹ́nu ẹ̀fẹ́ màtí, ṣùgbọ́n mà dẹ̀rẹ̀ tún yàn màtí ní. Ẹ àlè báńkì rí ọjọ́jì máa ń kẹlẹ̀ dúrà yọ mú máa ń mọ́mọ́mọ́mọ́mọ́mọ́. Ẹnẹ̀ rẹ̀ ọ̀nà dókì máa lè kí wáyé ẹ̀yá gbòmọ̀ yábò náà ọkọ̀ olùgbé ẹ̀ ẹdí màdó ọjọ́ ìhùn kò wọ́n ọmọ mẹ́dọ̀dọ̀ òkòtò ọmọdé nàdó ọjọ́ ìyàdógó ìbá ìyàwó alórí mílì aláwọ̀kí máa nẹ̀rẹ́ yóò dùn wá tó ayé alàkàbí sátò lélàkàbí súnà alàkàbí sátò lélàkàbí súnà wàlàkàbí súnà lélàkàbí sátò wà ìwọ́nù kọ́ṣẹ́ ka àwọn nẹlọ́la ayalẹ́gẹ̀ ṣàǹkàtẹ́ nìkan mọ̀ gbogbo ayalẹ́yọ̀nyọ̀ ẹlẹ́tẹ́ ìṣúrẹ́tò alìmọ̀ránà ayẹ 179 aláwòyẹ́ ni máa kánà láwò lè yẹ́dàrà lùmọ̀mìnà alẹ́mà antum aléyí hàtà yẹmíza kàbíṣà mìnà tọ́yìbì وما كان الله ليطلعكم على الغيب ما غانكو في سورة آل عمران القبيس باي طيب يقولوا يا يا أنت منين القبيس باي طيب هيك هو ما أي لمنو وكيكو شكرته ما هي سورة الإسلام سورة وي Eh, amado suratul maida ngoka allah yani anibi hakika hapo kullu yasawa al-khabitha wa tayyib walau a'jabaka kathratul khabith magbaka yalalu lai wala yasawa al wa tayyib walau a'jabaka kathratul khabith فاتقوا الله يا أولي الألباب لعلكم تتقون سورة المائدة آية 100 الخبيث ما يطيب بلا مؤمن oji nga ligala de ojo akanga nibi akika nga bung meki mududo deiden ala khabith amengu tutu amenga buta bu pẹ̀lú ìkìtì ẹfẹ́ yọ mẹ́mẹ́lẹ̀ mẹ́ kùmẹ̀húndù dókétín wọ́lọ́ àjábàkà kẹsàrẹ́tọ̀rọ̀ kàbí ìdàgbà kẹ́hùn yóò tó tó wọn abúdó kìsọ̀kù náà na bírìkìtì abúdó kàmọ́ ya bírìkìtì múgbà wẹ́ta fíìm ẹgbẹ́ ṣeré àdínì bí fíìm ẹ adult movie adult movie abúdó kàmọ́ nẹ̀ṣọ̀kù wọ́n ní mọ́múdù ní èyí kọ́ngá mọ̀tọ̀ fi gbẹ̀lẹ́ ní kọ́ngá mọ̀tọ̀ tóòlù ní kọ́ngá mànánà gbọ́dọ̀ àti ní kùmà gbọ́ wọ́n yóò ní ẹkí dùdù déédé pàì fíìmù kékìkì àdínì àkọ́mẹ́rin wọ́lọ́ àjẹ́bẹ́ká kẹsọ̀rọ̀ tó lọ kàbí abúdókì abútabúgidẹ́ kìtòkwá àtsájá àtúmẹ́ọ̀tọ́ todo abo gbẹlẹ pa abo kobi àpamọtọ skulu ama brokumẹ ẹjú ma bí kpakó bìtú wọn ma awùrú kpakó àwọn yóò kàtọ́ bó yá yálẹ́ mẹ́mdà pík àpẹ̀yí bìpá ẹ̀ka bí àgọ́jọ́ yóò zùgbọ́ lẹ̀ omi lẹ́gẹ̀ ẹ̀wọ̀n yẹ gbòó kà tẹ̀bi súrẹ́tù ànfàl àyà 36 to 37 ẹ̀mí 36 wọ́n tánì dúdá yẹ 36 sàmìkà bèrè màlíkù màwéwé tàbáyé màá nọkọ́ tàbáyé fáwọn àti ọ̀rẹ́ mànìdẹ́ẹ̀ amúpáyúdú ti ọwọ́ mà nílẹ̀ ọ̀tọ́rìtì ti ọwọ́ mà nílẹ̀ táàmù ayúzù kuma kọ́kọ́ lẹ́bí ọmọ náà wà náà dé nípa lọ. àwọn ọjọ́ gáàmà pàmò ayé ni wọ́n lè dín náà kábàrò ilẹ̀ jahannama yóò ṣẹ̀rọ̀lù abọ́jọ́ kojú pàmò ayé àtẹ̀tí fífi ìmúdàbí ló ìwọ́n yóò yọ ayé ayé tàbí sẹ́fún yẹn ni lè mí zàlẹ́ wọlọ́kàbí sàmínà sọ̀yí bí wọ́n yẹ jẹ́ alọ́lọ́kàbí sá bá àbúrò بعضا فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون خبيث باي طيب بنا كجوي زودة ماما بديا فماتي بديا كابرتي فماتي كابرتي فسوق فماتي فسوق باي أماتي إسلام فامي مسلمين أمي مؤمن فابوك يأتي إيماني amiswali kwa amiswalihi na kubo kiasi cha miswalihi ola ngala wako kolama moyo enihi ma kanyata ki o ma differentiate liyemiza alkhabisa min atayibi abo tu o ma differentiate babe kichabo omemelete mbo sunna mbo bidi ayimayo gbogbo sunna te abo tawhidi umayo babil mushriki te ويجعل الخبيث بعضه على بعض أبو توتمي ماما ما يملو توتنو يولما فيركمه جميعا يممولو نيولما لوغو فيجعله في جهنم أبو توتم لتماتنا نما توقوت وما لدو دباديا إني بلدو يومات كشعوه هناك با أولئك هم الخاسرون torí abálẹ̀ ògbó bídíà àmà ti káàbìrì àmà ti ṣe fòsókọ̀ àmà nẹ́nà jọmọ́ àmà onú elele jọmọ́ àmà yáyé elele jọmọ́ imove men iyatrati men ipoyun men torí àwọn الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرعون مما يقولون لهم مغفرة وأجر لهم مغفرة ورزق كريم àwọn mi fasara jìdẹ́ ìwọ̀n dùkà wọ́n lè tí ìkàrà tó gbò múnà bá yọ rí ẹwọ́n lè tí ààyẹ kẹwàá ibi sọ́rọ̀ tó tààrim ẹwọ́n wò ká náà tàbà lóyá àyàkà déhùn kẹwọ́n fasara kà wọ́n ti kẹ̀ngọ́ lè tó yá ayé lẹ́ta gbọ́nwọ́n ìwọ̀n jọlọ́mọ́ àlàálẹ́ kọ́mọ́ àjọlọ́mọ́ ìwọ̀n abáyà lẹ́ta àjẹ́ bẹ́rẹ̀fì bẹ́rẹ̀fì aláwòyá ni gbọ́rọ̀bọ̀láhùn mẹ́tẹ̀lẹ̀ gbọ́rọ̀bọ̀láhùn mẹ́tẹ̀lẹ̀ lẹ́lẹ́bìnà ámẹ́nu rọ̀ gbọ́rọ̀bọ̀láhùn mẹ́tẹ̀lẹ̀ lẹ́lẹ́bìnà kẹfẹ́ امرأة لوط نعم كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين iná lago kàpé yóò dúdú tákà pé fasara ya àkàbíyèsọ́bẹ̀rẹ̀ àbísìn ìsí àkíní ní wrong interpretation kì í ṣàlù lẹ̀ ó yá ni ẹ́ ọgbà dúkà mu ní àjìkẹ́ fẹ́rẹ̀ ó yé lẹ́màdàkà ẹ́ it's wrong ó ti àkíní ẹnà mẹ̀mẹ̀lẹ̀ gbogbo lọ mẹ̀mẹ̀lẹ̀ ọkọ̀ mẹ̀mẹ̀lẹ̀ màmàdá náà abókọ̀lẹ̀ bẹ̀ ọ́ abókọ̀lẹ̀ mẹ̀mẹ̀lẹ̀ ṣùgbọ́n gbogbo lọ mẹ̀mẹ̀lẹ̀ màmàdá náà amma inda shi all together ke ẹ̀rí àtàtò ǹgbẹ́ èèyàn kọjú ajúmọ́ má kí adúgbẹ́ bí ẹni wọn mẹ́rin ọ̀gá lè wọ̀ má bẹ̀rẹ̀ mẹ́rin ẹnu mẹ́mẹ́lẹ̀ kì nù pọ̀ ojú ọ̀takọ̀yà ọ̀hún dẹnu múnáfìkì yàdé àbẹ̀kí dẹnu ẹ̀yọ́ nẹkẹlẹ́ kìsẹ́nu múnáfìkì yẹ kí ọ̀yà má lẹ̀ mọ́ mẹ́mẹ́lẹ̀ nẹ́wọ̀ mẹ́rin ọ̀gá làbẹ̀kí ni

ama alkhabithatu ama wohwe tayibuna abajo ile ẹnikẹ́ni wọn láyé bàkẹ́ tẹ̀fẹ́rẹ̀ ẹ̀wọ́n ti tó dábálẹ̀ òbókì mọ́wọ́ láyọ̀yàn ẹnfàtí mati akínà alkhabithatu ama lè tótún amúkọlá tótún ama lè bíbí ìṣẹ̀gbẹ́ pàmẹ́nẹ bíbí amẹ́nẹ tótún tí àkúgbòbò lẹ́yìn òtútù ṣàmàtàn ọ̀bọ́kẹ̀lẹ̀ òtútù máa ń ní generalization ẹni àtàtò bọ́kẹ̀lẹ̀ ìyànkọ̀ ọ̀yàmájẹ́ ní bíbí bọ́kẹ̀lẹ̀ bọ̀kì ya nínú yàmí káàkiri bí bá dó kóde má ti ọkọ náà ńgbà tó yìnbó náà lè tọ́ ìbà lè èyí tẹ̀ níbi ọ̀yọ́ ẹnu òjì máa dẹ̀ fọ̀kọ̀ ọ̀nà tẹ̀ húmà tápà máa méjì bó ọmọ ya méjì gidẹ́ máa bùbọ̀ ọmọ ọkọ̀ méjì májà fọ̀lẹ́mìyàwó ní àánú máa mìíràn láàrín ṣe á òyì máa mọ́kọ́ máa bá ṣe iyamal umma nebi muhammad olu kaku be yuma yaya lola moya ma nebi oyodo iniki lola madu it's possible in quran you don't attend it amanu be yuma ya lola niche ino eki mama no na roman meni ya jokoba gbegbele ilecha mani ki bola boko ma yuma ya jokoba gbegbele ma koya nebi oyodo kí bọ̀kọ̀ mi yú má yá kí á ọyọ́ ma protect oyé rẹ̀ ma ọyà níbi dó bọ̀kọ̀ yú kí á yọ́kọ́ bọ́ nìkẹ́lẹ̀ ọmọ nìyí ìyá àṣà yọ́kọ́ tánìta kí nẹ ní ìdúyànkọ́ ìyá yú gbé ní òbíkọ́ kọ́kọ́ yàmúdáró yà ní ká yá ọyọ́ àmọ́ ní yẹ gbé kọ́ ṣàdí ní ẹ̀yàn ọkọ́ failure is natural phenomena. ẹn kàbdùlá ibùnú àbáti kàdẹ́ ọ̀làlá kẹjú tọ́gá yáwọn yàdé ìyàṣẹ́ ń àwọ̀ òwẹ́n ọ̀nàbùlẹ̀ mẹ́mẹ́lẹ̀ kọ́kọ́ kí mú dọ́kọ́ pàtìrì mú náà fi kí àwọn òpópò aṣàtàṣò òwúnú bí kọ́kọ́ ọ̀yàwó kí ìmúdàbọ̀kọ̀ bọ̀yàwó ìzọ́rí rẹ̀ bọ̀tí ń dàkọ́ dọ́mọ́ dímídímí ní ó yẹ́ ni wọ́n bọ́rọ̀ bọ̀ láwọ̀ lélẹ̀dí na ámẹ́nu وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله وعملي ونجني من القوم الظالمين tọ́ ẹgbẹ̀rẹ̀ ìjàbọ́kẹ̀lẹ̀ òyí máa ma náà ya abẹ́ yíò máa yà bá yẹ́lú ẹgbù máa yà máa nà jẹ́ ọkọ̀ yẹ́ ní bá tọ́wọ̀ hmm. bọ́rọ̀bọ̀ lọ́rùn mẹ́sàlá ojú àwọn dọ́lá yíò múnẹ̀ wọ́n tẹ́gẹ̀ẹ́ lèlèdínà àmànú náà bí kì dí ìmá ni ọjọ́ ìwúra ata ń fìràáùnà òyìí dábìnà kọ́yà fìràáùnà ìkọlẹ̀ tìrọ̀ bíbìnì lè rìn dẹ̀kàbẹ́ta fìrìjánná ẹgbà kún ọyà fìràáùnà bá èyí òdòdó ilẹ̀ tákìlẹ̀kí gbogbo tákìlẹ̀kí lálẹ́ tẹ́kẹ́ tápa mẹ́lẹ̀ fún ẹ̀sùn olóò àwùtọ̀ káàfìrí na maruda meliodo ngwe Qur'ani meliodo ngwe hadith nabi shida tafsir ya Israili odo brauna ha odo brauna ha onye Qur'ani yo aya kete eso ejiri kete lodo brauna to gwegwalu gbisa biri ko dun so owo gele to ìdígbàpá níbi ọ̀yọ́ àmọ́ àwọn ohun ọlábẹ̀rẹ̀ náà dúkì tí yí wọ́gọ́rọ̀bà láàrùn mọ́sàlámùra àtàfàrà àwọn ìzìkọ́ọ̀lẹ̀ tí ohun nálúnálú kí a bí ọyọ́ ibi direct kàkíní rọ́bì bí ní lè rí ndẹ kàbẹ́ ìtànfìlìjẹ́nà ọyọ́ oyin kọ́ mi gbé wẹ̀yà àlìjẹ́nà mọ̀nà wọ́n jí ni mi fìrẹ̀ àwọn wà àmẹ́lì ẹ̀hùn míhù bí fìràún àtẹ́ pàwó kọ́lọ̀ fìràún àkúwé náà kò takùkù akẹrẹ̀bẹ́ mànà òun yà sẹ́yà fìràún èyí ojú ojú ọ̀kàtí ìrútù ọ̀kàtí kàmáyà mẹ́pàá mọ̀ máa ẹmẹ́ fóbùlà gbọ́dẹ̀ bẹ́bọ̀ kámọ́dà tí ó di ọyà máa àmọ́dọ̀ yà máa gbọ́ ní àmọ́kọ́mọ̀ yà máa àwágbọ́ mọ́ àtúbókè tọ́ àmì rékọ́dọ̀ aláàmọ́ yà gbọ́ ما أقبب لي ونجني من فرعون وعمله ويهواك ويفرعونك ويهمه بمسيب فرعون فيقول فرعون كوي نوضو يقولون uwe dọwọtọ uwe jẹkun wọn wu ẹ̀lẹ́ pẹ̀pẹ̀kúrẹ́ ẹmẹ́dùdàgbọ̀dọ̀ ń kú àìkẹ́ pọ̀pá pàtí ìkàlọ́ ìwẹ́ ládàgbọ̀ fún ní àmọ́lẹ̀ àmájáta ṣòtúbọ̀ àti àwọn ẹgbẹ̀rẹ̀ ẹnẹ́gbẹ̀ yọ ẹbà bóbulẹ̀ ma bá ẹládàgbọ̀ ẹmdùn má kú ẹlẹ́fẹ́ lọ́pọ̀ pàtí ìkà máa kú gbánigbánimẹ́ máa jẹ ẹlẹ́gbánigbánimẹ́ àríkó àmọ́yà àmátòwò àmàmọ́déwọ́ ọ̀há tọ́ ẹ máa yà gìdẹ́ ìdúwá tákẹ́lẹ̀ tí alùkàbíyèsá tó lè lọ́kàbíyèsí ní ọ̀tọ̀wọ̀n lọ́kàbíyèsí ó nà lè lọ́kàbíyèsá ẹ àkúgbò bùlẹ̀ bíbí àmọ́ kọ́ ẹ màjẹ́nà bíbí màjáṣe àbókalẹ̀ bíbí àmọ́ ẹ màjẹ́nà bíbí màjáṣe abẹ́lẹ̀ fàáyà ẹ àbáyọ̀ yìí abá reconcile ayáyí abá ń mú márú àbáyọ̀ yìí isi akinihi one kele nikise no memeleki anọ ya bi yuma ya ile gunya dino kon ya pesta dino kon tiyan ki muda yuma ya ọ ya akabiri amane sharia yoda ko yoro wane ngane bi muhammadu hmm. yani wala tanki al mushrikati hatta yu'minna wala amatu mu'minatu ghayru mum mushrikatin walau a'jabakum wala tunki al mushrikati مشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشركة ولو أعجبتكم أولئك يدع... ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة منه ويبين الله بإذنه ويبين الله لكم الآيات لعلكم تذكرون أجمع دعوة كرارة ما كفونا كلكم ممو kàkí mọ́ṣúrìkì ní ṣe átàjẹ̀nú ní ṣe awòrò òkúngbò mátòlọ́yà awòrò òkúngbò mátòlọ́yà tí àwọn eudúdú kà họ́yán ládùn tẹ́tẹ́tẹ́tẹ́ ìbúlú kúrọ́ tẹ́tẹ́tẹ́ rọ́lá bìdú ayé ayá máté máté ọkọ́ àlè abeka kwela agada kpa ebieje ebie onekela chegbunu wonu ji benu kennen abuduk ma chume oto abuduk isokunoko abuduk igboko bi aipoyen onekela chayenu atode abuduk inariziki ipoyen obele wọn yóò kàn án bókẹlẹ òbégi ní ìmáàni kàkí ni ó nọ̀bùlẹ̀ adẹ̀hùndẹ́gọ̀pọ̀ yọ àṣàyẹnu akójọ gbogbo àyánà wíwọ jàun àmùnàárù títọ́nù wá bí wọ́n jàun abúdókòónú bẹ̀lẹ́lẹ́gbẹ̀gbẹ̀lẹ́ ẹ̀nẹ́ ọ̀yàwẹ́n àmọ́ ọ̀yà bíbí atóde yìí bámọ̀ bókẹ̀lẹ̀ bíbí atóde yìí tó dẹ̀ mẹ́mánu mánìkì ọ̀làíká yẹ̀dẹ̀rúnà ilẹ̀ náà àbẹ́kì afọ́nà yà tukọ́lọ́kì adónà sọ̀tútù ọmọ ọ̀nà dẹ̀ wọ́láhù yẹ̀dẹ̀rú ilẹ̀ jẹ̀nẹ́tì ọjọ́ mú dáadáa mẹ́ ọ̀dọ́gbẹ́ wá na lè jẹ́ na bí izni wọ̀dẹ̀ magazara tún izni kuma àwa ni gábára ń pè izni òkè kú gbọ́jọ́ ọdẹ lẹ́kẹ̀ wá karara ibà ẹnà mẹ́mọ́ àgújì yìí akáfìrí mẹ́wọ́n nẹni lẹ́gẹ̀ ní madabalẹ́n ọmọ ya níbi wa sallallahu alaihi wasallam ìdí ọ̀ akáfìrí gbogbo ọdọ́ mẹ́hàn kálí Jákè wá lọ́wọ́. ayaya adúlẹ̀wé mi ló bẹ̀rẹ̀ andi karate le kade mingini ayo do ka boa Allah ke mal barakatu to ayo ke mal barakatu to mega au afasara ya kidal ki alu lele abrejo muna kidomo abi Allah me beke au do wa emi kidai mal kade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 magbanyan ganu tsoratun nuru 24-25